اللهم صل وسلم وبارك عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وتابعينا باحسان الى يوم الدين وبعد السلام عليكم ورحمه الله وبركاته. السلام ورحمه الله وبركاته. هذا أقسم ولهم. الحمد لله أترى إليك ثم تاج واحد ومحمد صلى الله عليه وسلم ọlọ́run bá wa tí ó tún jẹ́ jáde ọ̀rùn fún wa lẹ́yìn tó ní káàdì tó pàdé ní ààyè ibi tí a ti mọ̀ ń gbọ́ tẹ̀síìrì. a tún kíra wa gẹ́gẹ́ bí mùsùlùmí wípé ní a iṣẹ́ olóore lẹ́yìn tí àná ọkà yìí pé lára tó pọ̀ yóò jẹ tiwa. abẹ́rẹ́ ọba náà kọ́mọ́dé kódàkùn kọ́mọ́dé kákòókò àwọn ládàá náà o. ìrámọ̀tì yàrá hàmọ̀ mẹ́yìn. ìjọ mélòó kan sẹ́yìn là ń palẹ̀ mọ́ pé abẹ́ mú àwẹ̀ Ramadan. bàbá tó wò báyìí àti tó ń dá gbére fún Ramadan wẹ́rẹ́wẹ́rẹ́ ágàmà bẹ́ẹ̀ náà ni kódà kò kó jẹ́ ká gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórílẹ̀ gbèrè àwọn ti yàrá hàn rọ̀ ní ilé ìgbà àti ìgbà tó gbà níjọ tó fọ́ wa. lánàá àyà tí a ti dúró tó náà ni àyà ọgọ́rin kó àyà ọgọ́rin àbí ebi tí a ti ń sàlàyé fúnra wa lánàá gẹ́gẹ́ bí ara òfin tí ọlọ́run ọba ọba ìrètí ọlá tó gbé kalẹ̀ fún wa lẹ́yìn tó ti jẹ́ sí wípé ọ̀pọ̀lọpọ̀ tẹ́lẹ̀ onímọ̀ bí òfin nínú ètò ìtayé níbí ọlọ́run ọba àdìsọ́lá náà máa wá lò ó. káwọn ọba lè kẹ́kọ̀ọ́ látara bẹ́ẹ̀ torípótà bá ní ìṣẹ̀lẹ̀ ló fà kọ́nà ọba ọba àdìsọ lájọ́ rẹ̀ ní mọ́fin wá àwọn àwùjọ tí kọ̀mọ̀ tó yọ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ni tẹ́lẹ̀ bí làákàyọ̀ mi nìyẹn ìfọ́nà ọba àdìsọ ọlá onímọ̀fin kan wá ó ti mọ̀ pé yóò tẹ́lẹ̀ àìwá mú wá ẹ̀dá náà nìyà táwọn bá lè tara rẹ̀ kẹ́kọ̀ọ́ táwọn fi máa táwọn sì máa tètè gbéjà ayé wa òun náà bá lè tọ́lá ní máa ń gbé àwọn ìgbésẹ̀ yẹn ní máa ń lò ó ní ti ń lò ó bẹ́ẹ̀ torí ìdí eléyìí a rí pé nínú àwọn wọ́n jẹ́ pé yé wa ìpè ní kò lẹ́tọ̀ọ́ o fẹ́mi ta títíra ọlọ́run yé tí àwọn òfin ọlọ́run bá yé àbí pípa àlùjò náà ní onímọ̀ àbẹ́nìkan tá a fi láàmú ẹbí ọlọ́run kó wá wọ́pọ̀ ó ní àwọn èèyàn gbọ́dọ̀ sin ọlọ́wọ́n bá máa wọ ní kọ́másì. láti ṣàlàyé lánàá yìí pé ń bẹ́ẹ̀ náà ti sí àwọn ènìyàn lẹ́nu tó ṣe ń pé wọ́n máa ń bàtẹ́ gbó àwọn èèyàn kọ ara wọn tó ṣe ń pé ẹ ní ìpèpè sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá tó bẹ̀ lára wọn bí kò jẹ́ pé ara wọn ni wọ́n máa dájú àwọn èèyàn kọ́ ara wọn ló jẹ kí wọ́n jẹ kí wọ́n jẹ kán mà kódà ní àwọn àwọn ìtàn àgbélẹ̀rọ wọn a máa mú àwọn oríṣiríṣi ìtàn wá ọ̀kan náà wọn abájọ kan lọ́wọ́ tuntun dọ́tà lórí dọ́tà wọn ní ọlọ́sẹ̀ wà wọn kan kó ń sẹ́yìn àjò ìyá rẹ̀ gbà kọjá orí omi ni kò á tọ́kọ̀ tó gbìmọ̀ kọjá àwọn àtọmọtò wọn ń dọ́nà tó wà bẹ̀rẹ̀ sí pé ìfúnnù láì lè àgọ́mì orúkọ ọlọ́wọ́ bá tó tóbi jù wọ́n bẹ̀rẹ̀ sí pé títí wo tó wá pé pé wà fọmọ tó pé ìwọ ọmọ ọlọ́run èmi lọ́mọ o èmi lọ́mọ pé wọ́n bá wà pé yá á ṣe é wò yà á ṣe kò tèmi lè jẹ́ mi máa kó ọlọ́run tó ní pè. wọ́n ní wá kán lórí omi déhùn pé ismun láìra àbọ̀mí tiẹ̀ ọmọ tó yẹ kó yà á ṣe kù yà á ṣe kù yà á ṣe kù ọmọ akọjá lọ sí omi wọ́n àti tẹ̀lé. nígbà wọn dáhùn ní omi ọmọ kan wá ọmọ tó ọlọ́mọ tó bá rò lẹ́nu pé áà. Ah, ah, olùwà lè jẹ́ pé orúkọ sẹ́wù lè ní ọmọ àpè àkìdá fẹ́ yí ọmọ ìmọ̀lọ́ lọ́kàn ọbẹ̀ yí ọmọ yín pé òun yé lẹ́yìn ọlọ́run wọn ni ọba bẹ́ẹ̀ máa tẹ̀lé ọbẹ̀ ọmọ bá tẹ̀lé ọmọ ń lọlẹ̀ díẹ̀ díẹ̀ lọ ó ti ṣe ìdẹ́ka òpé dáná máa tò mọ́ lẹ́yìn ṣe òun rí pé kí ẹ máa pe nǹkan ní lẹ́yìn ọlọ́run nígbà tí ẹ̀dí lẹ́sẹ̀ bọ̀ pẹ̀lú ọlọ́run òun á ní kọ́ máa pe ọlọ́run wọ́n ṣe òun áà tí wọ́n tó lọ́wọ́ báyìí èmi ni mo ní kọ́ máa pè máa pè èmi ni wọ́n máa pè èmi ni wọ́n máa sọ ọ̀bọ̀ lọ́wọ́ ọlọ́run náà bá tó bẹ̀rẹ̀ sí pé yáá wọn ní dájú tó ń lọ nìyẹn tí wọn ò ní tẹ̀lé yàrá kí ni tàwọn fẹ́ bọ̀ wá wọn fẹ́ bọ̀ wá yìí pé ká máa tẹ bọ ìtumọ̀ ìná nìyẹn wọn fẹ́ bọ̀ wá yìí pé déwù ni ká máa pè ká máa pè ọlọ́run sábà tí mo lè pè ẹ ní ẹnà tó wà di àgbára àjọsìn náà nìyẹn ara tó lọ́wọ́ sọ́dún ayé yìí nìyẹn ṣùgbọ́n àwọn èèyàn ò ní kíyèsí lọ́rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mẹ́lá àyàn lẹ́yìn ànẹ́bí wọ́n máa pè ọlọ́run ìtọ́kùn ọlá àwọn ẹ̀dẹ̀gbọ̀n ayà yìí àwọn ìlú láì ṣẹ̀ṣẹ̀ tọ́ ìrọ̀lẹ́ bí náírà àwọn ẹ̀dẹ̀ yìí ما كان لبشر أن يؤتي الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان لبشر أن يؤتيه الله الكتاب والحكم والنبوة ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون tó ní òtọ́fẹ́ nìkan nínú abara ẹ̀dá afúníìmà afúníìmà síra afúnlá nàbí ọlọ́run ni afúnlọ́gbọ́n kan ni afúnlóye kan ni afúnlágbára kan ni ó wá wo rẹ̀ títí ó ní òun ni ẹ máa pè jàmáà kí ló kó bá bìrì àwọn náà fìràwọn ọlọ́ọ̀gùn lọ́lá ni ọlọ́ọ̀gùn lóye ọwọ́ àwọ̀ rẹ̀ títí ọ̀rẹ́ àná ọ̀gbọ̀n tó mọ̀ ní láti tọ́jú tí ń ṣe títí ń wà àbú rẹ̀ bọ̀ ọlọ́run wò rán pẹ̀lú àwọn ìsàn eré ìta gbọ́dọ̀ kọ́lọ̀ lọ́mọ ìlẹ́sẹ̀ mẹ́rẹ̀ wọ́n já mọ̀ pé fìràwọn náà gbọ́dọ̀ yára ọ̀tá ọlọ́run tó tọ́yà ó gbéraga tó wọ́n ní kí n ṣe gbéraga sí yẹn wọ́n nínú sẹ́ni ń ṣe tọ́lọ̀ ń wò mọ́ la wọ́n ní wọ́n ní yẹn jẹ́ kàmẹ́ wọ́n ní gbogbo owó ti tó yẹn tọ́ba wọlé wọ́n ní máa ń máa ra ara rẹ̀ ńlẹ̀ fún yẹn yẹn ni kọ́dà ìtàn sọ pé wọ́n ní máa gbóúnjẹ lọ́bù yàrá ìyá àdébìyàn. tí ìyẹ kó tóbi tóbi tó tóbi lé ìjọba rẹ̀ tó ti lò pẹ́ lásìkò tó lò dà. ṣùgbọ́n jẹ́ kí ọ̀tẹ̀ yẹn nígbà tó gbà tẹ̀ yẹn yá tó gbà tẹ̀ tẹ̀ yẹn yá oníjẹ́ tó ní ánà rọ̀ kú. ọlọ́wọ́ bá yí sọ́ra kó lura rẹ̀ púpọ̀ ó ti sọ́mu ayé a gbọ́dọ̀ pé nǹkan mí lẹ́yìn wọn lọ. ṣùgbọ́n àwọn sọ́mu àwọn ẹgbẹ́ àwọn èèyàn kíyèsí pápá jùlọ níbi àdúrà ṣíṣe àwọn èèyàn tó máa dá wọn kà wọn máa sọ lórí ìṣiríṣi ọ̀rọ̀ àwọn kan máa kọ ọkọ sídà kan tí wọn jẹ pọ ọ̀pọ̀ náà kọ nínú ọmọ tí wọn rè wọn ní yàrá tó ara ka wà á ń dá àbí. يا رسول الله خذ بيدي وتداركني وأنت أبي àkọ́kọ́ bí sọ̀rọ̀ ìdílé yá rọ̀sùn lọ́la ìró ìdíje ọlọ́run ẹni ojú kú máa ń pè é ẹni tó ti kú kó lọ́wọ́ wá sí ọlọ́run la gbọ́dọ̀ pé òkú tó bá yẹ ṣùgbọ́n tó ti kí bàbá yà rọ̀ fún lọ́wọ́ kí ni kọ́ wá sí. kí ló ń pè yí ọlọ́run náà máa ń pè nígbà tó wá ní bùkátà kan torí pé bùkátà ló ní yẹn kóòtù yẹn ni ọ̀tà dà ara kan ní ìyá ọ̀nẹ́bí wa gbá mi lọ́wọ́ mú ọ̀tà dà ara kan ní ojú mi ní bàbá wọn ní ìwájú. wà á ń ta ábì ìyá ọ̀nẹ́bí bá mi ìtumọ̀ ọ̀rọ̀ ìgbọ́dá wà tí ọlẹ́lẹ́ báàtì ní kẹta rẹ̀ yìí tó lẹ́yìn tó kẹta báàtì ní tó jáde tó kó báàtì ìrí àbújájọ́ torí eléyìí náà ó pọ̀ wa gbogbo àwọn ọ̀nà gbogbo àwọn ọ̀nà táwọn èèyàn tí wọ́n fi ń tí wọn ò ti mà báwọn ń tẹ̀lé ọ̀la tara bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lè tẹ̀lé ó kó ìlà àrùn tuntun ẹ̀. lórí sọ fún wa yìí pé kúnnù ọ̀bà nìyí. kúnnù ọ̀bà nìyí. ẹ má pè nǹkan mi lẹ́yìn òun ọlọ́run ẹ má sì nǹkan mi lẹ́yìn òun ọlọ́run ẹ̀yin tẹ́ ẹlẹ́yìn tọ́ wọn sọ́nà náà ọlọ́run lè gé ká mà ọlọ́run lè fi mà wá ẹ má jẹ́ ọjọ́ pẹ́yìn lẹ́ẹ̀ polongo ara yín fún wa ló fi wà káàkiri náà ni ó wà ní ìsìlámù náà bẹ́ẹ̀ o àsọ́lá mi náà ètò ń bẹ́ẹ̀ náà àwọn ẹlòmíì kéèkù míì bó ṣe ẹlòmíì àwọn àbá àtàwọn ọlọ́pàá tó ju wa ní tẹ́lẹ̀ mọ̀ pé kéèkù míì lọ́dọ̀ ẹlòmíì ojú ọlọ́run lọ lọ́dọ̀ ẹlòmíì àkọ́rọ̀ tẹ̀lé níbẹ̀ ó ní ọ̀dà tẹ́lábẹ́ tẹ́lábẹ́ kó se kankan abẹ́fẹ́ kó se kankan ẹlẹ́bẹ̀ náà ẹlẹ́ ẹbọ náà bẹ̀ ìbá kòtò tó nù abọ́ náà bàtì ọ̀dọ́ àpò èrè àní ìgbọ́ ni mo sọ yẹn bẹ́ẹ̀ ẹ̀dì nílẹ̀ sí ìgbọ́ ìgbọ́ tó ń gbé agbègbè ìwúrẹ́ bẹ̀ ọ́ ìgbẹ́ni á ìjẹ́bi mú mi yí ga ìṣe ìwúrẹ́ àtọ́nà dàbí tó ń sọ àwọn kan tá a rí títí ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀. sára ni ẹwà àwọn ẹlòmíì náà náà wà lóṣù wọn náà. wọ́n bàbá bàbá ń gbọ́ bàbá ló lè ṣe kò ṣe é wùtì ẹ̀rọ kúta ní òòtá lẹ́ńtì òṣèlú aláàánú gbogbo àwọn ìròyìn ọlọ́run gbogbo àwọn ìṣèjú bẹ́ẹ̀. ọlọ́ọ̀bà àdìsọ́lá ó kó ìrà bẹ́ẹ̀ lóbi sọ wọn pé wọn láyà mọ̀ọ́kùn à tẹ́tẹ́ bí olùmọ̀lá ìkẹta wa ń rí yìí ní gbogbo àwọn tá a fún nínú gbogbo àwọn kẹtẹ́ kọ̀gbọ́dọ̀ jẹ́ sí pé òun ní ọ̀rọ̀ a máa pa yín láti ẹ̀. Gbọ́dọ̀ tó wà kẹ́kọ̀ọ́ lórí mẹ̀lá ìṣẹ̀ṣẹ̀ wà lòdì lẹ́ni tí ó jẹ́ alákọ̀yà sí yín yàtọ̀ sí ọlọ́run ọba ọba ọ̀kan tuntun ọba tó pa yín lábẹ́ fóònù kẹ́ ẹ máa sùn. Gbọ́dọ̀ tó ní kókòrò bá dà ìlú àwọn ọ̀dọ́ mọ̀jìlímọ́. Tó bá fẹ́ ṣé eléyìí tẹ̀ ń ṣe yẹn lẹ́yìn pàtẹ́ ti jẹ́ nítorí bọ́ lọ́wọ́ bá gbọ́ tán tẹ̀dú ẹ̀ dìde rè ní lẹ́yìn rẹ̀ ni ṣé ọlẹ́tọ̀ káwọn èèyàn tó máa pa yín láti ẹ̀ dúpẹ́ ní kẹ́ tó dìde rè rí tẹ́ tó bẹ́ẹ̀ ń dí ọ̀mọ ọlọ́wọ́ bá náà lẹ́yìn pàtẹ́ ti gbàfà tẹ́ ti dupá ju tẹ́lẹ̀ tọ́lọ́wọ́ bá ọlọ́run bá bá rí sọ́lá wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀. ìgbà ọgbọ́n lọ́wọ́ bí ìdáàkọ̀ ìnàbí yìí nà lọ́lá àti ìtúkù ní òjìká lọ́mọ àti ìtúkù ní òjìká bí òwò nípàtí ọkùn màjá ọkùn tó ló mọ̀ sàkíkà. رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرونه قال قررتم وأقرتم على على ذلكم إثري قالوا وقرنا فاشهدوا وأنا معكم من الشاهدين ummati ìrẹ ànẹ́bì nígbà tí àbọ́dà lọ́wọ́ àwọn alòlùkítà nígbà tí wọ́n tún gba ìpinnu látọ̀dọ̀ wọn lọ tààjọ ní ìpinnu láàrin ara wa nípa àwọn ànẹ́bì ọlọ́run. eléyìí tí òun ọlọ́run ọba tó wọ̀n sáyé òun ń sọ fún ọjọ́ náà la máa tẹ́jú kan ní títa bí àwọn nǹkan tó lè pé òun fún yín láti nu ìwé kan àti nínú àwọn tó wípé òun ọmọ yìí. òun ni nǹkan tí wọ́n máa bí sísíra náà tọ́lọ́ ọba àdìpọ̀ láwọn bí mọ̀ wọn. Ìmọ̀jẹ́ kòmọ̀ tó lò ìjẹ́ tí ó ń bọ̀ ìgbà tó. Òun ni wípé àwọn ànábì ọlọ́run ní ń bọ̀ pàápàá jùlọ ànábì wa Muhammad pé ó ń bọ̀ wá o yóò wá dáyé ẹ̀yin náà ti gbà bẹ́ẹ̀ ẹ̀yin nínú ìwé ta fún yín. فجاءكم رسول مصدق لما معكم òjíṣẹ́ náà wá dé kárí òjíṣẹ́ náà òun náà dáná ìwà Muhammad sọlá ìfẹlẹm mùsàbí kan lé màmá kan ó sì ń pè sí ń bẹ lọ́dọ̀ yín kí ibi lẹ́tọ́ inú nàbí ìwé ìjọba tó pè lódodo fún yín kò pé nírọ́ látara bẹ́ẹ̀ ọ̀dọ̀ ìní ọlọ́run lòdìjẹ́ náà sì ti wá kò pé nírọ́ látọ́bìnú nàre ikọ́ yẹyìn nígbà yẹn òun ni kó torí pé ìfẹ́ ẹ̀fọ́ náà déhùn jọ náà òun ni pé gbàgbọ́. wọ́n lọ tẹ́ ọ̀rọ̀ ṣòro náà. ẹ ti máa ṣèkú lọ́wọ́ fún un kọ́lá akọ̀rọ̀ arẹ́kan aláàlóhun tuntun kan jọ́nà fún mi pé títẹ́ sọ yẹ tẹ́ fi bí àdéhùn náà múlẹ̀ bẹ́ẹ̀. Wàkọ́ tó bọ́lá ẹgbẹ́ àlékò gbèsè. Lórí bẹ́ẹ̀ ẹlẹ́gbà bẹ́ẹ̀ ń jọ náà tẹ́ sì lẹ́bù ó tuntun lórí ẹ̀. Kọ́lù akọ̀rọ̀ kan. Ẹ̀kan jọ́nà pé àbíjú ọ̀rọ̀ náà àbímúlẹ̀ bẹ́ẹ̀ sódodo. Ọ̀rọ̀ ọ̀gbà ìṣẹ́dù. Àmọ̀ tẹ̀lé bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ọ̀gbà ìṣẹ́dù ọ̀nà náà tó ń nínú iṣẹ́ rí ní. Ọlọ́run tó bá mo gbà bẹ́ẹ̀ mo jẹ́ ilé yín lórí. lọ́wọ́ ètò ìjọba iṣẹ́ ọ̀rẹ́ bí. iṣẹ́ sọ yẹn èmi náà ń jẹ́rìí bẹ́ẹ̀ ló ń jẹ́rìí bẹ́ẹ̀. ọlọ́ọ̀bà àlejò lára. Fàmà tẹ̀wọ́lá bẹ́ẹ̀ ذلك فأولئك هم الفاسقون. Lẹ́yìn ìgbà tá a ti sọ fẹ́nu kò lórí àdéhùn, tá a ti sọ fún yín báwọn òṣìṣẹ́ tó ń bọ̀ bọ̀ wá sáyé lẹ́yìn náà sì gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó ti sẹ́nà dé ẹ̀yà tó ń padà ọlọ́ni bàbá sáwà ńlá. ọlọ́ni bàbá ìkà ọmọ ọlọ́mà ti fún wọn ọ̀ká ìmọ̀lẹ́wọ́ àwọn tó bá ti bẹ́ẹ̀ àwọn lánàá pè ní oníṣekúṣe ẹ̀sìn àlùbáàkì ìtumọ̀ rẹ̀ ní àárọ̀ àwọn àbá wọn ní àlẹ́fáàrìsì ánìlìmílà àlẹ́fáàrìsì áńtọ́ àtìlá òun lẹni tó ti jáde kúrò níbi ìtẹ̀ láti ọlọ òun là ń pè ní fáfíìsì. ẹni tó jẹ́ mùsùlùmí ní ti ń ṣe sùn náà fáfíìsì ní òkè ẹlẹ́tẹ̀ yìí torí pé àti ọlọ́run kan ni ẹ tó má ṣe sùn náà ń ṣe náà ó mìíràn kí sípò kan wà ti mú pásítù nítorí pé náà nínà kan ti wà lára rẹ̀ àti ọlọ́run ní mọ́mù ó ti jáde tó ti gbàgbé ọlọ́run fún òfin ọlọ́run òye mú un. má jalè ń jalè náà ó nínà ìwà kan nínú ìwà kò kí lára yẹn. القرآن بأموم اللغو لا بخصوص السبب القرآن ماني ní àwọn tí ń dájú ọ̀rọ̀ kan nígbà míì ṣùgbọ́n ìdájú ọ̀rọ̀ kan wọ́n yẹn àbí kó lè páyà kan sọ kalẹ̀ nítorí àwọn kan oríṣiríṣi kan tí wọ́n ṣe bó ti rí yẹn tọ́sọ̀ torí wọn àbí páyà kan dájú ọ̀rọ̀ àwọn kan tá a bá ti rí irú ìṣe tí táwọn ẹni yẹn náà ń ṣe lára ẹlòmíì ayé àyọ̀ mọ̀ báwọn náà. báwa bá ti wọn kọ́ yíyá hàn pé alukur'an bí òmùmí láwùmí nínú òṣù kẹfìr bí òmùmí láwùmí lábí òkú ti sàbárì èèyàn wá ní sọ pé ọ̀ láwọn alágbàdá ní báyìí kọ̀ fún ṣé wọ́n ti dùn lọ́wọ́ tiẹ̀ náà wọ́n náà bá ti fi mọ́ ọ̀ náà yọ kéde pé pé pé àwọn àtàwọn tó ní ẹ̀dọ̀ka rẹ̀ kó wọn láti nínú ìṣèjì wọn ń lọ́wọ́ ọ wà lọ́wọ́ tiẹ̀ náà ó sọ ayé àbá wọn náà yìí wọ́n tẹ̀wé wọn náà lànà. wọ́n máa ń sọ ilé ìjọba máa ń ta wà lábàdà dáálí. kàmá tọwọ́ ilé ọba dàgbà ní kẹfọ́ ilé ìkà fún olùkọ́ àti kú. ọ̀pọ̀ àti ọ̀pọ̀ àlejò ọlá bá pàdé torí pé ọlọ́run bá lè jọ lọ́kọ́ dá wa tí wọ́n gbogbo wa náà léèrè pé bá dáyé kí lẹ́ẹ̀ máa ṣe kí máa sùn níta ọdún ní pé ìyá dànà àbúdù ìrẹ́ ọlọ́run láà máa sùn ṣé gbogbo wa náà tà wá wà láyé gbọ́dọ̀ ọba àwọn là ń sùn léèrè ajẹ́sí pé gbogbo ẹni tó ń náà bá ti sin ọlọ́run ọba ọ̀kan ṣoṣo yẹn báwo la ìkà òmọ́ ń pa á. kò kí láàmà pèrò wọn ọlọ́run bàbá àlejò ọlọ́run tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀. àtàbọ̀rọ̀ dínlé láhí وله أسلم معه في السماوات والأرض طوعا وكرها ولو أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون مكانك أفغير دين الله يبدون وله أسلم وله وقضوا في السماوات والأرض طوءا وسرا وإليه يرجعون Àtàbára fún ìlú láyé ọdún. àwọn ṣéèmù wọn àwọn ni wọ́n ti sọdọ̀ náà mọ́ra wọn lọ́wọ́ àwọn àbáàrù wọn àwọn ni wọ́n ti sọdọ̀ náà mọ́ra wọn lọ́wọ́. ìgbàgbọ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ nǹkan mi yàtọ̀ sí ìsìlámù ni. Pẹ̀lú ẹgbẹ́. Lọ́pọ̀ wá sọ wípé ẹni tóun ti ẹ̀ máa ń mà tóun tàbí ẹ̀ lọ yan ẹ̀sìn ní láàyò

ṣùgbọ́n bàtà òun wá tà náà sọ́ra tóbi nàkárá ń wá nàárẹ̀ sí bó ṣe di nàkọ́ra ọwọ́ ní ibẹ̀ lòun ti pàdé ẹ̀sìn ẹ̀sìn ó ṣe pé òun ẹ́kọ́ tún náà lọ́dọ̀ rẹ̀ ìsìláàmù táwọn bàbá bàbá rẹ̀ ń ṣe ní ibẹ̀ lòun tó bá kọ́ ẹ̀sìn lọ́dọ̀ náà tọ́lọ̀ ń pè lẹ́sìn o jẹ́ àlùkìsìláàmù ìwà ànábì ọlọ́run ṣáájú àti bí wọ́n ti kìsìláàmù lọ ọlọ́run bá àdìsọ́ rẹ̀ délé yìí wa. إن الدين عند الله الإسلام tó bá níbẹ̀ ọlọ́run bá àdìsọ́ lá ní dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun ìsìláàmù ọlọ́run wá sọ fún wa níbi ayà yìí pé غدا رضيت الله يبدو وله أسمى Ìjọ yàtọ̀ sí ẹ̀sìn ìfẹ́lọ́run láwọn èèyàn bá máa fojú kòkòrò ní. Wọ́n lọ́wọ́ máa fi sábà wà á ti wà láàpù tó àwọn àjárí á. وله أسلم من في السماوات والأرض طوعا وكرها bẹ́ẹ̀nu sọ́mà máa ń fi sàmáwáàtì wàláàpù gbogbo ẹ̀dá pátá ni máa yẹ kó sínú bẹ́ẹ̀ Gbogbo ẹ̀dá pátá nínú sọ́mà báyìí ni gbogbo wọn gbọdọ̀ bàbá fún. Ó ẹ̀rù ẹ̀kọ́ rí hẹ́ẹ̀. Wọ́n ti ní bẹ́ẹ̀ lọ sí wàtárí á àbí wọ́n sì ṣe é ní tipa ọlọ́ọ̀bá yìí wọ́n gbọ́dọ̀ yọ̀bù ẹ̀rọ náà ọlọ́ọ̀bá ọ̀kan ṣoṣo la gbọ́dọ̀ mọ bí ẹ̀sẹ̀ náà òun lọ́ọ̀bá àlùkò láti mọ àlù ọ̀fẹ́ ọkọ̀ ọlọ́ọ̀bá yìí la gbọ́dọ̀ mọ bí ẹ̀sẹ̀ náà ìwọ ni wọ́n wá lè yọra rẹ wọ́n lè yọra rẹ pítọ̀ ìwọ òsìn ọlọ́run tọ́lọ́ ń dá lọ́wọ́ fẹ́ máa sì. gbogbo méjì náà ni ọba ti sin adẹ́jà yóò ti sin ìgbà jàmbá. nígbà wọn sọ fún ọ pé àwọn èèyàn máa ń dáàbò sí mi àwọn èèyàn máa ń dáàbò sí báyìí ń sí ọ̀rọ̀ kan wá báyìí kó bá ti ní bùkátà sọ́dọ̀ rẹ̀ ń fún wọn lówó ń fún wọn lówó sábà pé bíbí nǹkan máa fún wọn lówó tó tó lè kí àwọn ọlọ́run tó táwọn olówó kí ni yorùbá wà sọ yorùbá ní ọkọ mọ́ fún wọn lẹ́jà wáwà náà bá ti kí ni wáwà náà bá ti pẹja hmm. ẹ̀ńtọ́ bá ti di ọ̀rọ̀ táyà àwọn ọkọ̀ yìí ọpọlọ náà ní sìn lódodo ẹyin náà ṣe máa sin ọlọ́run tó sìn lódodo tó lu ayé kó wọn lẹ́yìn ọmọ wa fún. ọlọ́wọ́n bá àdéhùn ọlá kò retí òògùn kọ̀ọ̀kan láàrin wa ká tó sìn nítorí méjì lọ́dọ̀ ọ̀gbìn pé wọ́n náà kẹ́kọ̀ọ́ máa ọlọ́run ọba rẹ̀ tó bá ti mọ̀ dáre sí kò lẹ́ni ìdìbò wa àmọ̀bá ti ṣe ọlọ́run bá wọn náà nínú àmọ̀bẹ́yà báwọn kéèkù ti ń náà máa pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wò ni kò ọlọ́run ọba àlejò ọlá òun nìkan lọ́bẹ̀ ká pè òun ọ̀bẹ̀ ká pè nǹkan nílẹ̀ yẹn ọlọ́run ìsìláàmù ló ti dẹ́kun bá lóko ṣe ló fi sọ fún wa pé báyà wàkàtà ọ̀pọ̀ ọ̀pọ̀ gbọ́dọ̀ gbàgbà fún la gbọ́dọ̀ dúpá ju tẹ́lẹ̀ fún. èlé ìlú ìjọ ooo. ọlọ́run wọ́n yàn nǹkan ní láàyò o ní sọ́rọ́ ọ̀bà ọ̀sán gbogbo yìí nǹkan ní ìwọ́ bẹ́ẹ̀ máa sùn ọlọ́run bá ní kó lọ mọ̀ yí pé. ilé ìlú ìjọ ooo. ọ̀dọ̀ wọn náà ọba náà ló ń kálukú ọ̀sẹ̀ rí wa jama tó bá lọ jẹ́ sí wípé a sọ láti dòní ìná fúnra pé tó bá lọ jẹ́ sí wípé tá a bá ti kú tán ó ti tán ni kọ̀bádà nǹkan àlùkò ṣe tó wù nǹkan àlùkò ṣe tó wù nǹkan àlùkò mú tó wù nǹkan àlùkò ṣàgbé bó ṣe wù bá a nàbí sallallahu alaihi wa sallam ànábì ní kò rí ẹ o kọ́dà ànábì ní sọ fún wa ti àdébì kan tí nàbà wà kiri nìdíje àlùkẹ́ zù ẹni orí ẹ pé ó ń ẹ̀dá òun ní sáré òun náà lẹni tó ṣe wípé ìyá amẹ́lì lèmá bá àdàdìmọ̀ àlùkẹ́ ìdìdú ẹni tó rí ẹ̀ pé ní ẹ̀dá tá a mọ̀ tó ń là á káyì òun lẹni tó ṣe pé ìyá amẹ́lì lèmá bá àdàdìmọ̀ yóò máa ń ṣiṣẹ́ láti lè máa fi ronú pé nǹkan kan bẹ lẹ́yìn fún. kí ni bàbá kan sọ pé àwọn abẹ́tò nìkan bẹ tábà kan fi ká yìí pé kéṣe kúlò kùn ìyàjẹ̀ ولو كنا إذا بتنا ولو ولو كنا إذا بتنا تركنا ولو كنا إذا بتنا تركنا لكان الموت غاية كل حي لكان الموت غاية كل حي ولكن إلى بسنا بعدنا وقتنا بعدنا ونسأل بعده عن كل شيء ونسأل بعده عن كل شيء ولو كنا ولو كنا إذا متنا تركنا ولو كنا إذا متنا تركنا أباني كما نجد àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìdánísíná olùpẹ̀tà bá ti kú. torí jìnnà. jìnnà ó ti ná àdìparí gbogbo ìtẹ̀nu akáfi rẹ̀ ni. lọ́jọ́ ìgbà òògùn bá ọ̀ṣọ́kọ̀ ìrìnàjò yìí. lọ́jọ́ ìgbà òògùn bá ọ̀ṣọ́kọ̀ ìrìnàjò ọba jẹ́ sí wípé ikú ni ọba máa bẹ lẹ́yìn ọ̀gá àdúgbò ẹ̀ ẹ̀ bá dà á kọ̀ láti kó sí kéńdé àdúgbò sí kẹ́nẹ́nu ọkàlùkọ̀ bá kàn máa kò bá kàn máa wá agbára àwọn bó ṣe wù ni yọ̀bọ̀ wá lò ọkàlùkọ̀ bá máa fi ìjà bó ṣe wù ìjà tó wà lọ́wọ́ ẹ̀. غني ولكننا إذا متنا بعثنا أبدا ما بريده ولو كنا إذا متنا ṣùgbọ́n ẹ lọ́mọ ikọ̀ kálukú wa bá bá ti kú. Bòrídìnà. Bòrídìnà wọ́n padà tún gbé wa dé. Ọdún tí àlùbọ́dà hu àǹkórì ṣe yẹ. Ọdún tí àlùbọ́dà hu àǹkórì ṣe yẹ wọ́n máa tẹ ìrẹ́wọ̀ mi wọ́n máa tẹ ìrẹ́wọ̀ wọn náà gbogbo nǹkan tó ṣe pátára ìmúdè ìrẹ́wọ̀ rẹ̀ ìyẹn lọ́wọ́ tó kàdé nínú tó wá dùn káàbù pé tíra kan pẹ àwọn màláìkà kan pẹ ká ní ká máa kọ nítorí kálukú ń ṣe inú tíra tí wọ́n kọ́ sí láyò gáádérò pọ̀ kí rọ̀tà ń wà lákẹ̀bí rọ̀tà ń ilá ẹ̀ ńlá àkọ́ nínú ara nínú nínú sọ́wà ní ìgbà ayà mi. ṣùgbọ́n nínú ìsúlábùl káàkiri ó láyò dáadé ìfọ̀gí ìrọ̀tà wà látẹ̀dí ọ̀. èyí tó wà bójú wo pé ọ̀ kẹ̀kẹ́ kiri lélẹ́yìí eléyìí ọ̀jẹ́ ìjẹ kan ọlọ́run ni ẹ ti kọ́ ẹ kọ́ lẹ̀. ẹ béèrè lọ́wọ́ ẹ ẹ béèrè lọ́wọ́ ẹ. wọ́n wá máa ń rìlú ábírọ̀ ó ń kárí kóòdì tó ń kárí pátá yìí tó pẹ̀jẹ́ǹtì wájú ẹ̀. èyí ni tọ́lọ̀ wà lọ́wọ́ sọ fún wa ní o òun sọ fún yìí o ọ̀fẹ́ ọkọ̀ o tòun ní oṣù o. Wọ́n bá ṣe é ní ti kó omi tẹ̀ láti ọ lọ sọ ẹ pé ó ń ṣe é níṣẹ́ omi wá ojú rẹ ọlọ́run ló ti ṣe é. níjọ́ náà wọn náà gba ẹ̀san lọ́dọ̀ ọlọ́wọ́ bá ó fi lọ́dọ̀ ọlọ́wọ́ bá. ṣùgbọ́n àbẹ̀rẹ̀ yìí pé ó ṣe ní nítorí ọlọ́run ìnira àti ìkẹ̀kẹ̀kẹ̀ ni ònílẹ̀ lára kẹ̀kẹ́ níwájú ọlọ́ ṣùgbọ́n àwọn àdìkọ́lá ń pé ilé ìyòrìjà ọ̀dọ̀ wọn náà náà ẹnì ìyẹn làwọn sọ fún ẹ pé táwọn sọ́dọ̀ lọ mo síbẹ̀ o ìpadà sọ́dọ̀ lọ abẹ́ lọ gba ẹ̀sán tó ń wa ta ṣe ni wa ṣe òun lọ lè gba ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ lọ ìyẹn fún àti ìṣàkóso alẹ́ pé tẹ́ mẹ́rin. àmìlà lè má bá dàgbà ọ̀kàrà kọ́là tó. òun lẹni tó ń ṣiṣẹ́ fún tí ń bẹ lẹ́yìn kú. ìdílé ìdí ń bẹ lẹ́yìn kú ń ṣiṣẹ́ fún. nígbà tá a bá tẹ̀ wá dọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ máa ń gbé wa dìde kí ni ẹ jẹ́ ẹni máa gbà lẹ́sàn. ìyẹn àti àlejò tó kú táwọn akáàbọ̀ra wọn àti àwọn àwọn ọ̀bára fún mi mi. nígbà tó bẹ́ sàlàyé àyà kan nínú súrátò lẹ̀ àárọ̀ kọ́ni tó ní láàbù fásitì ìlẹ̀ ọmọ àbúwábù sàmáwá ti àbúwábù sàmá àtà yẹ̀lú jẹ̀lú jámánù sí sàmìlẹ̀ fìyà. láàbù fásitì ìlẹ̀ ọmọ ọlọ́run àdékọ́lá ni wọ́n ní sílẹ̀kùn sọ́mọ̀ fún ẹ̀mí náà. láti fọ́tà ìlọ́wọ́ àbúrò àbẹ̀sàmà wọn àti sílẹ̀kùn sọ́mà wọn ti ti bọ́ wọn. àwọn ẹ̀mí kan nìyẹn àdìsí yẹn àbí àyà yẹn wọn àti sànẹ́dì wá sàlàyé fún wa pé gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tó bá ti fẹ́ kú ẹni tó bá jẹ́ ní rí ọlọ́run àti ọ́ gbogbo táwọn ló fi jẹ́ ní rí òun ní jíkọ́ mọ́ ọlọ́run fún wa láti jò. tí kú bá dé sẹ́ni rí. mọ̀láyíkà kú mú áńkátìfù kan lọ́wọ́ áńkátìfù náà lo òórùn òórùn tó dùn ẹ̀fúùmù tá a lè ọrụ pé lóòórùn tó láyé kò lè lóòórùn tó ọrụ ẹ̀fúùmù tí òórùn tí ó wà ní áńkátìfù náà. tó wá wá tó ń bọ̀ wá tó ń bọ̀ wá tí wọ́n bá dé tó jẹ́ ojú wọn dùn rí ojú dùn wò bẹ́ẹ̀ ni ojú wọn wà ojú wọn fàyàn mọ́ra. ẹ̀rù kan kò ní máa rí wọn ẹ jẹba rẹ ẹ ní pé ikú ló máa mọ́fẹ́ ó sì wà lórí bàbá ti rẹ́rìn ní tiwa ni bàbá rẹ̀ bàbá ti rẹ́rìn ní tiwa lẹ́ẹ̀kan ọ̀nà tó ti jẹ́ jáde yẹn bàbá ti rẹ́ àwọn mọ̀láìkà kú ṣùgbọ́n àwọn mọ̀láìkà kú tó rí yẹn àwọn mọ̀láìkà dáadáa ni wọ́n wá gbogbo mọ̀láìkà kan ti mọ̀láìkà bú o torípé sẹ́ni wọn ni wọ́n ṣe àmọ́ tí wá tí wọ́n wá wọ́n wá níwà àwòrán tó ta ṣé èmi bá ní lẹ́rù àwọn ìdìbò ẹ̀kú tó ti jẹ́ mú mi yé òdòdó tó wá fẹ́ kú àwọn mọ̀láìkà tó wà nìyí. àlẹ́ mi wọ́n máa gba ẹ̀mí rẹ̀ wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n máa ń gba díẹ̀ díẹ̀ náà ikú ọ̀rọ̀ ọ̀hún ẹni tí ẹ̀kọ́ mọ̀ nira kó wọn àlẹ́ bí sọ́lọ́ bá wà lóye sọ́lọ́ bá ti kú bí àlẹ́ bí ní ọmọ. ṣùgbọ́n tí òmí dé kó wọn mọ̀ nira rẹ̀ púpọ̀ ní pé àwọn nǹkan tí ọmọ rí yẹn kò ní yẹ kó ní lára púpọ̀. àlẹ́ ni máa gba ẹ̀mí òun díẹ̀ díẹ̀.

títí tó wà láàbọ̀ fún ẹ̀dẹ̀gbọ́n ẹ̀sìn tí wọ́n fi gbé lókè kẹ́wàá lókè tó wà màláìka yẹn wọ́n máa fi wọ́n máa sàdúrà fún ọlọ́wà ní ká dá padà wọ́n máa tún wá tá màláìka tí wọ́n ti sàdúrà fún gbogbo ẹ̀sìn lókè wọ́n wà dá ẹnìyẹn padà gbogbo àtọ́wọ̀ ti sè yẹn ẹnìyẹn ọdún wọn ti sè wọ́n àwọn padà á tẹ́ ẹnìyẹn padà ó túmọ̀ náà ti sè o wọ́n fi sin ọ̀pọ̀lọpọ̀ ńgbà náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀fà bí ẹ bá ti gbé sínú kòtò tó láì òun náà ni ẹ̀mí òun ti kìnìún ní ọ̀pàdà díbẹ̀ sẹ́yìn bá ti gbé bẹ́ẹ̀ àwọn àbẹ̀rẹ̀ wa yá ẹ̀ àwọn àlàyé ọmọ wa dá béèrè kó ọmọ ọlọ́pù ta tó sùn láyé wàmàdínù. ẹ̀sìn wo ẹ̀rí ọlọ́run ti sọ fún wa bí o ọlọ́run abba láàyè wọ́n ẹ̀sìn ní láàyè nígbà ọba kú ó béèrè o rẹ ti sọ fún wa nípa pé wá ilé ẹ̀ bọ̀ o wọ́n ní ìsìlámù ọlọ́run pàápàá jùlọ ìwọ tó yé oye tó torí ayé ó yí ọ pé ìsìlámù lọ́nà ibi báyọ̀ rẹ̀ ń tún sàn ọ́ àbẹ́rẹ́ báyọ̀ rẹ̀ tún sàlàyé kan ó yí ọ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pọ̀ ń wá ayé ayé wo ló àwọn tó wà láyé tí wọ́n wà lánàá tí wọ́n yà. wọ́n ti lọ ìdíwọ́n sì náà lọ pẹ̀lú wọn. than 30 years ago, right? Ṣé o tó bẹ̀? Ṣé kò fẹ́ jù bẹ̀ lọ́mọ? Ọ̀rọ̀ àyè kan tó bá di 35 years ago. Bájẹ́ lábá ń sọ̀rọ̀, olóòbèrè lè ló lè pèsè àjọra Nàìjíríà. Níbi 35 years ago. Nínú owó. Abẹ́rẹ́dà. Abẹ́rẹ́dà lè dùn. tí wàá pé náà olówó tó sì ṣe dáadáa tẹ́sìn nínú ọ̀nà délẹ́wà. ìgbà tí ń lo ayé wo èmi ò máa ń mọ àwọn kan dáadáa o nígbà tó kú sáwọn kan yẹn gẹ́gẹ́ àtàwọn sábà nínú owó rẹ̀. ilé yẹn ibẹ̀ ń dọ́kọ̀ lùkọ́ yìí ṣe kò ní jáde ládọ́kà jẹ́kọ̀ sí ilé ìka Abíọ́lá ilé ìkéwù ni tí ń sìn kọ́ pẹ̀lú sùkú pẹ̀lú wọ́n rọ̀ yìí sí àwọn títí àwọn àwọn lẹ́tọ̀ àwọn tí wọ́n gbádùn bá bẹ̀rù nígbà àwọn bá ti bẹ̀ láyé lẹ́kẹ̀rọ àyùbẹ́sì gan-an kò lè sakọ́sọ́ àwọn ọ̀gá àwọn nígbà wọn nígbà tó bẹ̀ lọ́ bẹ̀ láyé ayàtí ẹ̀ bí táà ti ń lọ ní wípé káyé tó wọn lé abẹ́rẹ́ àwọn àwọn kò wọ́n rẹ̀ báyìí. Ètò òkòwò ṣe nìkan ló kù tá à ń sọ̀rọ̀. Nígbà tó wọ́n mọ̀ wá wákàtí, ayé wọn mọ̀ wákàtí. Níbi kan wákàtí lọ pẹ̀ sínú. Ìṣòro ni wọ́n kọ béèrè lọ́wọ́ ìjáde tí ọdún náà sàárè Màdínà, ó béèrè ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn olókùn. Arábìnrin tó bá jẹ́rin tó fún mi náà dáadáa láyé fẹ́ pé mú mi nínú àti ẹ̀ pé. Wọ́n ti béèrè pé ọ̀rọ̀ sára lọ́wọ́ bá rẹ̀, Allah rọ̀bì. Màdínà, àlejò Ìsìlámù. ẹ̀yìnbọn lárúbáwò sí ń jọ náà tó bá ti mọ̀ náà ni ọba kan lọ lè kéwú láyé tó bá sin náà kó kó náà pẹ̀lú bó ma ọmọ sọ lárúbáwò bí jà sí nígbà tó jáde ní nígbà tó jáde ní Cairo ní ọdún lọ́mọ gbọ́ yìí wọ́n ti ما قولك برجل ارسلت اليه كلا بقى يقول لك وانا كاتم ورا دي بقى هنا النبي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ẹn bá jẹ́ mọ̀mí ní òdodo ó lè fi kàn yọ̀rọ̀ pé mo pa á lè ti di ọ̀rọ̀ ọ̀rọ̀ sí mi òun náà mo ti tẹ̀lé. ọlọ́run kò béèrè pé gbọ́dọ̀ ń dájú kọ máàkì ìbùdó gbọ́dọ̀ ń dájú kọ kàábà ìbùdó láti o kàábà ìdájú kọ kí o àyẹ̀lẹ̀ ní tọ́ba ti dáhùn béèrè yẹn tọ́ba ti dáhùn béèrè yẹn dáhùn kan subhanallah àyẹ̀lẹ̀ ní nínú sàárè ìtọ́ wà yẹn tí ò tu ẹ̀rì ogalugu àná àti sàárè ìdúmọ̀rí tí ọ̀rọ̀ la ń pọ̀ báyìí àyẹ̀lẹ̀ ní ọlọ́wọ́ wa pa láti ẹ̀yí pé ẹ̀gbẹ́ kìíní táwọn òkú fún yẹn ibi tọ́ba wò má tó jù rẹ̀ bá ma ibẹ̀ náà ní kí ẹ bá fẹ́ sàárè òde rẹ̀ láti nù ọ̀lẹ̀ tó wà wọ́n fẹ̀ lọ bẹ́ẹ̀ ìṣẹ́jú rẹ̀ bá mọ náà ní ọmọ rí mu. lẹ́gbẹ̀ẹ́ kejì náà bẹ́ẹ̀ níwájú lẹ́yìn bẹ́ẹ̀ àwọn iṣẹ́ dáadáa tó wá páyé ṣe àwọn ẹ̀sìn tó wá páyé ṣe èyí wọn wá ti ẹ̀dá àwọn sọ bẹ́ẹ̀ òun náà wá jòkó kíkú tó lè rí ẹ̀dá kàdé tó pẹ̀lú mi bì níbo náà yìí ti wá o kí lè wá ṣe o. èmi ni iṣẹ́ dáadáa tó ṣe láyé ọlọ́ọ̀tún sọ mí dẹ̀dá tó kọ́ ọlọ́ọ̀tún lè máa yan níbi kí wọ́n á bọ́ sí fàájì. ọlọ́run ọdún yóò rọrùn fún wa hmm. ẹni sàárè bá ti rọrùn fún àwọn yòókù fi ẹ. tó bá jẹ́ káàbìrì náà tó jẹ́ kébèrè ọlọ́run tó ṣe pé ayé ti ń wá kò tí ẹ̀ jẹ́ ọ̀nà tó fẹ́ ọlọ́run ti ẹgbẹ́ kéèyàn ó sìn ín àwọn ẹni tó ń nàdá bẹ́ kú àwọn ẹ̀láìka kú tí ó wà á ní ẹ̀ma ti ń bọ̀ wọ́n mú aṣọ rẹ̀ pé kan lọ́wọ́ bóun náà òun ọ̀hún rẹ̀ ìtọ́rùn láyé ìtọ́rùn láyé bá a ní fẹ́ gbọ́ owó tó jùlọ. bákan náà àwọn màláìkà yẹn ẹ̀dá táwọn náà gbà wá ojú wo ní ṣé wò ìyẹn ló fà á sáré mi náà bá bẹ́ẹ̀ kú yóò tún pa àwọn èèyàn rẹ̀ ń dààmú díẹ̀ ẹ̀dá ẹ̀wá tó ń kó lẹ́gbẹ̀ẹ́ bí ẹ̀ bá ẹ̀ tún jíjì bí ẹ̀ bá ń jẹ́ ó fi rí àwọn tí ò ń ṣe àwọn àwọn àwọn kìláàdùn ṣìdáàdùn fẹ́ rí wọn pẹ̀lú kí pẹ̀lú kùn wọn lọ́wọ́ gbọ́dọ̀ wọn pariwo mi ẹ ẹgbẹ́ bí o ẹgbẹ́ bí o ẹ ọlọ́run dákun àníkàkùn kí sẹ́ẹ̀rí ọ̀rọ̀ wa lọ́rùn ìpátá ni ẹ̀kẹ́ náà rọ̀ ọmọdé àti ìsìlájú àwọn. Ànábì ni wọ́n á gba ẹ̀mí rẹ̀. Ẹ̀rọ bá pèjú ẹ̀mí títà àwọn gègé ní òṣèlú wọ́n ní ẹgbẹ́ ti ká kákan ìṣó ẹ̀rí kákan ìṣó kákan máa pákó kákan àwọn èso kọ́kọ́ síbẹ̀ tí àwọn èso kéékèèké àdéso àwọn àwọn èso ńlá ọ̀nà dìní lágbègbè mẹ́fà àti méje kẹ́ẹ̀ ọkàn wọn pákó kẹ́ẹ̀ wá ní kẹ́nìkan tẹ́yìn kanlẹ̀ kẹ́ẹ̀ wá tá èso òun máa lẹ́yìn kọ́ wọlé kẹ́ẹ̀ wá fà á lẹ́yìn rẹ̀ ni wọ́n ti gba ẹ̀mí àwọn tòbìrì nù. ti ọ̀ nǹkan ọ̀rọ̀ àti lọ́jọ́ ìgbádùn ó tọ̀ wọ́n gbádùn ẹ̀. ìjọ ọmọ kó lójú ẹsẹ̀ bẹ̀rẹ̀ kí ni ń jẹ́ gbádùn kí ló ń lé sí nítorí ayé yìí náà wọ́n tọ́jú ara lásán ọ̀tọ́jú ẹ̀mí. mo kí ọmọ ń jọ náà àlejò ni wọ́n pa ẹ̀mí ìgbà tí ń gba ẹ̀mí ọ̀ nínú àwọn mọ̀láìkò jẹ̀rí lọ́jọ́ kéyìn wọn kàn wọn lọ́wọ́ rárá torí pé ẹ̀mí òun gan òkú òun lòun náà wọ́n á gbé òkú òun sínú aṣọ òkú òun wọ́n á máa lọ sọ́mà ó ṣe ẹ ó ṣe iṣẹ́ ní ẹ̀gbọ́n sọ́mà láti pàtàkì láwọn àbúrò àbúrò sàmà wọn ò ní sílẹ̀kùn sọ́mà fún wọn wọn náà fi wá mú ìtàn ata yẹ ní jẹ alijama lè fi sẹ́mi ní kìyà tẹ̀síra àbá lórí ayà yẹn méjì wọn ti bí wọn ní sẹ́mi ní kìyà tá a bá fi lè rí tíra àkọ́nú bá lè kà sí abẹ́rẹ́ wọlé german ràkúnmí ní jẹ́rẹ̀ ó tún wá ní tùmọ̀mí lẹ́yìn ràkúnmí wọ́n tún máa ń pe okùn okùn tí so máa ẹ̀yìn ọkọ̀ ojú omi tóun náà máa tóbi láì ẹ̀rọ kan káàkiri abẹ́rẹ́ tó lè parí òkun rí àrẹ́bìnrin tó wáyé pé àwẹ̀ náà wà ní tọ́lá ní títí abẹ́rẹ́ bá ti lè parí òkun wọlé a jẹ́ pé wọ́n ti lẹ́kọ̀ọ́ fún wọn sánmà. àrẹ́bìnrin wò ní sílẹ̀kùn fún àwọn ẹ̀mí bẹ́ẹ̀ ní fún bẹ́ẹ̀ ẹ̀ bóun wọn náà ti lẹ́kọ̀ọ́ àrẹ mọ́ tó ó ní kó tó àgbègbè yìí lẹ́kọ̀ọ́ pàfọ́lọ́wọ́ bọ̀ kan tuntun kó ti fi ẹ̀sìn tọ́lọ́ ọba yẹn láàyè fún ọ. ṣùgbọ́n bá fi yan ẹ̀sìn ní ìláàyò báwọn màláìka ó ti pa ọjọ́ náà kò nà níbi ìtumọ̀ rẹ̀. torí ayé tó fẹ́ ṣe tójú kọ pàṣínáàmù tì irú tó kù jọ náà wọlé anábìlẹ̀ sọ bẹ́ẹ̀ o. anábìlẹ̀

táwọn arọ̀ tó òdo káàkiri yọmọ kù káàkiri jẹ̀mọ́ ẹnu mọ́tò lásán ìtumọ̀ sọ yìí kéde tó ayọ̀ kí mọ́tò bá wà lórí sí wọ́n rárá yọ ọwọ́ rẹ̀ síta kọ́ra yọ ọwọ́ rẹ̀ síta pàtẹ́ẹ̀tì ìrìn ìrìn bíi five minutes kọ́ wá mọ́ ọ̀hún padà kó fi kan ẹ̀kẹ́ ẹ̀ ó rí bíi ẹ̀wò fún ẹ̀wò ní mọ́tò mọ́tò bẹ́ẹ̀ kàtó kẹ́ẹ̀dì ní mọ́tò dérí káwá tó sọ yìí pé ọmọ tó wá lókè sí tí ìwà ti lókè sùn ní ọmọ tó sùn ẹbí lókè sùn ní ọmọ tó sùn nínú plane àwọn ìdìkan bẹ nínú plane kí plane bá ń lọ bẹ̀ ráì ẹ mọ̀ ní ìgbà tí ẹ mọ̀ mọ̀ nínú plane yẹn nígbà tí ẹ mọ̀ wípé mọ́tò nígbà tí ẹ ń kan nígbà tí ẹ ń ga fún náà ni ń gbà kọjá torí ẹ̀. bíbẹ̀ ti rí lókè ìgbà wa ń lọ fún jìnnà bí ẹ̀rọ lọ ó fẹ́ẹ̀lì òde sámà lókè lókè rẹ̀ náà bọ̀dọ̀ ó náà kọjá eléyìí táwọn wò kùkù mi. ní àwọn àmì pé àmà wo eléyìí àmà wo sáré báyìí sáré pé mi. àwọn àdìkọ́ bẹ ẹlẹ́gbẹ̀dẹ pé bẹ́ẹ̀ bá débẹ̀ lókè gan àti wálẹ̀ mọ́ yọ̀ lágbára. ṣùgbọ́n bèrè epo ti wà ní ìdọ́lọ́ pé ìyí ń padà wà lẹ́sẹ̀ ìyàwó náà fẹ́ kó jẹ lókè yọ wá fẹ́ káàkiri ọlọ́run ò dákun mọ̀jẹ̀ káwọn jẹ́ kan nírú àtàwọn ẹbí wa àti ògbólólùfẹ́ wa mọ̀jẹ̀ máa wà nínìkan ọ̀rọ̀ o á ti jẹ́ kan ní o. Àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sọ́là. Àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sọ́là. Àrẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀ sọ́là yọ padà wá di ẹ̀mí yọ padà wá di ara rẹ̀ mẹ́jọ mọ́ lọ. ọba wa padà sí ẹ̀ òun náà ti sọ̀kẹ́ ẹgbẹ́ àwọn àwọn tuntun náà sínú sàárì náà yìí. àti náà lọ gbé sí mọ́túwárì ẹ̀sán lọ gbé sí òun náà gbogbo bàtà wá gbé sí sí ń bọ̀ wá nù sàárì rẹ̀. ìwọ́n á débẹ̀ àwọn ọ̀rẹ́ kọ̀ wà bàtà náà wọn àwọn aláìka tí ọwọ́ àti ọyọ bí wọn àti kókó ní wọn kan bọ́ mà kan iye ló ti lọ. yóò ti lọ ọlọ́run ìwọ̀n ìta àwọn aláìka kì ládùn ṣìdádùn láyà àtúnà lọ àmọ́ àbárò ọ̀yà pàdé. láyà àtúnà lọ àmọ́ àbárò ọ̀yà pàdé. wọ́n láyà wọ́n tẹ̀ láyà tí wọ́n bọ́ ṣe ń bàyà. àwọn ẹ̀dá òtún lè wọ́n mọ̀ tẹ́lẹ̀ gan yẹ fà lọ. ìdáwò láti lè ọ̀pọ̀lọpọ̀ ìdáwò kiri bá ọmọ ọmọ ìbá ṣe mùsàlá pọ̀ ní iye mi ọmọ mi ìdí ó pè fún wa ọmọ ṣùgbọ́n òkèlè kọ́ lẹ́sẹ̀ ìdáwò yọ kàmá wù ní ẹ̀yìn ẹ̀yìn ara pé wọn sẹ́yìn ìbàràkà ẹgbẹ́ ìlọ́wọ́ rẹ̀ ẹ̀rí pé ọkà mú àbá ara lọ ní ẹ̀kọ́ ìkábẹ́ ti jẹ́ ọmọ nígbà tó aláàlì gbọ́ abẹ́sẹ̀ ìgbàwọ̀ kùránì gbẹ́ náà ẹnìkan bẹ ìmáàmù lẹni tí ń sọ yìí ìmáàmù ní lọ́yọ̀ọ́. gbogbo wa di wípé wọ́n pè é ó kọjá ẹ̀ lọ́sàájú ìpè ní tẹ̀lé bàbá rẹ̀ ọ̀rọ̀ làwọn àdúgbò yìí. bọ́ọ̀dù á pè wọlé àwọn ará wa ní kò sèké ẹgbẹ́ nínú ọ́fíìsì láì yàn ìjọ́sìn ìdáhùn kan nínú àwọn wa. àwọn tó bá ti wá kàn á mọ̀ kò tẹ̀lé ara wò ọmọ rẹ̀. bọ́ọ̀dù á pè fún nínú ilé àwọn táwọn tà ń gbọ́. ọjà ìwà yìí àyẹ̀bẹ̀rẹ̀ lọ rẹ̀ pé bọ́ọ̀lù ìdáhùn nígbà wọn náà ìdáhùn yóò rọrùn rárá kọ́dọ̀ àwọn òfin kẹ̀kẹ́ tí mo á bí mọ̀ gbogbo jẹ́pẹ̀ wọn kò sí kẹ̀kẹ́ tí mo rí kàdé gbogbo jẹ́pẹ̀ kò sí kẹ̀kẹ́ tí wọ́n tí wọ́n tí wọ́n tí yóò sì há ní gbogbo jẹ́kẹ́ náà ń pè. àwọn ọ̀rọ̀ bèrè lọ rẹ̀ pé bàbá yìí mọ́ ẹ tó wá sọ́ra ti yà sẹ́yìn náà kò á sọ́ra ti yà sẹ́yìn mi lè gbàgbé wọ́n pè àdúrà táwọn gbọ́dọ̀ ń gbọ́ ẹ̀rẹ̀ yàgbọ́ sọ̀rọ̀ fúláwẹ̀ ìfàyàwọ́ fúláwẹ̀ ọ̀dọ̀ ìfàyàwọ́ tí kò ń tòwú mi akọ́ tòwú mi fọ́nà bẹ̀rẹ̀ náà tó pé pẹ̀lú ní ọ̀sọ̀ ọ̀dọ̀ náà ẹ̀sáàmù nìyẹn. ayé èèyàn tí ra là ń tẹ̀wọ́n ara nígbà tó kù lọ́wọ́ kátó wọn bá wọn sì dáàbò sì dáàbò. لا يأتون الله باء برجوا ويصلون wà ilé ìyòrìjà ẹ̀rù ọ̀rọ̀ náà wà lọ́kọ̀ ṣe ẹ̀ ń bọ̀ wá pa mi. wà ilé ìyòrìjà ẹ̀rù wọ́n lọ sọ ọmọ rẹ ọmọ rẹ ọmọ rẹ pé ọwọ́ tí ìgbà ọmọ yẹn lọ látẹ̀ka ó ti wá bá mi ọmọ tó mọ̀ bí àwọn àwọn ṣe burú tó ẹ̀rọ ọmọ mọ̀ ah, ààrẹ náà alọ̀rọ̀ tó ló gbọ́dọ̀ kó bá wọlé ilé ìrẹsẹ̀ kẹrin ilé òun rọ̀gbọ̀ fún. ilé ìlú yorùbá òun. ọlọ́run wa sọ̀rọ̀ yìí á ó tún tẹ̀sí ní ìyàtọ̀ sí ilé ẹ̀sìn tí mo tí mo ní o ṣe bí Islam ah, ọkọ̀ wa bá ní. arábìnrin owó béèrè béèrè gbogbo béèrè tó bá béèrè lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti béèrè lọ́wọ́ mùmí nítorí àsìkò wa arábìnrin tí àwọn ọ̀gbìn náà ní pé ah, ah, la adìrì ìjọba pàdé ọ̀sán tó bá dé àà ah, ah, ah. ìmá ló gbàdẹ́ tó kò bẹ́ẹ̀ mọ́ bẹ̀rẹ̀ fún náà a àwọn màláìka yẹn wọ́n mú kú mọ́ ní nìkan lọ́wọ́ tí máa ta máa lórí arábìnrin yóò pariwo gbogbo ẹ̀dá tí ń bẹ láyé pátá ní ọ̀pọ̀ àfàwa ènìyàn nìkan àtàlìjàn nílà nígbà. ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀dá yòókù ẹ ẹ wá sí òkú bìtàn tẹ́ ẹ bá tẹ́ ẹ yọ ọ ẹ kí èdè ẹ̀rọ adìrí ìdírí tẹ́ ẹ bá tẹ́ ẹ sàrẹ́ tí ó fi eré sí yọ ọ ẹ̀tọ́ gbọ́n lágbára etí rẹ̀ etí rẹ̀ bẹ́ẹ̀ sí. àwọn ìgbà rẹ̀ jẹ́ pé a bá lọ gbọ́ ìgbé yẹn yóò ti bẹ́ẹ̀ di wálé láwùjọ ìdáàbẹ̀ láyé. sàárè tí àwọn ọmọ wọn sọ pé ó tún ó ṣe kí ni káwọn sọ ó kú wá ẹja tó tẹ̀lé ẹ̀ àbí ẹ ó ti tẹ̀ jù ú. àrẹ́bìnrin ọwọ́ òní ti ilẹ̀ yẹn yóò pàṣẹ fún ilẹ̀ ọyá kó fún ma àrẹ́bìnrin yóò fún ma ẹ̀fọ́ ta àrẹ́bìnrin bá pèlè pé ó ní ẹ̀fọ́ ta àbọ̀ fún yóò sì wọnú kò sí wọn la lóye fún wọn tó. lẹ́gbẹ̀ẹ́ bá ń ṣe àwọn àyà yẹn ẹ̀dá kan náà tó wá dé ẹ̀dá yẹn náà ò ní ṣe wò ẹ̀dá yẹn lè kúrú lẹ́wà. Máa tó ní ewé ìsìnkú ọgbọ́n ẹ̀ tó wá. Kí lẹ́yìn náà tó fẹ́ ṣe? Lábúrú ìyá tó ti ń jẹ yìí. Ẹ máa lọ ọmọ lọ ìfẹ́ eré ẹ láti máa lọ ọmọ lọ bí ẹ máa lọ láti ọdún ilé ẹ máa lọ. Ànábì ni òun náà wàá sọ̀rọ̀ ìpè à. Ìdìwá ṣe ń lè ó lè mi. Torí pé náà lè ṣe nígbà tó wà lẹ́yìn. àwọn àwọ̀ ààrẹ tó wù láyé òun lọ́lọ́ ti dáhùn bọ́ bá ṣe wù irú ẹ̀dá tó ọlọ́kọ́ wá jòkó tì ọ́ irú àwọn ọmọ wò irú wà tó ọlọ́kọ́ wá jòkó tì ọnu tààrẹ́ irú àwọn ọmọ wù láyé ó kúkú rọ́bọ́dá ṣe ó wọ́n dáa pé ẹ̀dá dáadáa tí múnú ẹ̀dùn wọ́n wà dáadáa láyé ó sì òdodo ó ní máa rọ́ ó ní máa ẹ kò ní sí wàhálà kankan láyé ọgbàdùn níta lọkọ ọkọ rẹ ẹni tí ń ta ọjà náà ẹmọ yẹn sọ̀rọ̀ tí ń bẹ lábẹ́ ọkọ rẹ tí ò lè rí mọnù láíláí ẹkọ wà àti sọ̀rọ̀ omi òsì jọ kúrò nù ẹ wọn á jẹ kó lè bá àrówó sí kó lè bá àrówó gbà lọ́wọ́ ni òun tóun kan tóun pèsè lè sọ náà tọ́mọ abáre èsì tí ń bẹ lé tóun ń lò ẹ̀yin náà wàá tara yín jẹ ẹ wá gbà èèyàn náà tó

tamẹ́ẹ̀lì tọ́lá níbi ni wọ́n tamẹ́ẹ̀lì ìdẹ̀ra àdìjẹ́nà olúwa àdìjẹ́nà o ṣùgbọ́n wọ́n tamẹ́ẹ̀lì àwọn kan gbádùn àdìjẹ́nà wá bá nínú fàárí tó wà wọn. bẹ́ẹ̀ lẹni tibí náà wọ́n tamẹ́ẹ̀lì ìyanu náà wọ́n tamẹ́ẹ̀lì ìwádìí tó náà olúwa máa jẹ́ nínú fàárí tó wà wọn. àlejò káńtì àmọ́ òde tètè kọ́lé òde tètè dájọ́ orí ìlú ọmọ àti kó wò tèrè àwọn èèyàn ń. àbúgbá níbi bí ó ti mọ̀ pé ìyàwó ti jẹ́lé ìlẹ́ lókùn. káńtì àmọ́ ọmọ ti jẹ́ náà ní ọmọ rẹ ní ọmọ fẹ́. jama àbẹ̀rẹ̀ ọ̀bàtà ara nínú àná ẹ̀ ọlọ́njàlì kì á mọ̀ ọ̀rọ̀ fún wa o hmm. ọlọ́njàlì kì á mọ̀ fún wa o. Hmm. àyíkí

tọ́yẹ ká mójútó tí òbí yẹ ká fi ọwọ́ yẹpẹrẹ tí òyẹ ká fi mú. ká lè mọ̀ yí pé nígbà tá a bá padà sọ́dọ̀ ẹ náà ọjọ́ náà ó lè rọrùn fún mi àti ẹ. àbáwa àbí ìmọ̀ọ́mọ̀ yẹn pàdé sí wa òun ti jẹ́ ọjọ́ ọ̀dọ̀ tó fún wa ìbáraẹjọ àbúrò wa nínú àwọn ọ̀nà lẹ́sìn bá dúró nínú àwọn kẹtì máa bẹ́sìn jẹ́ mọ́ni lọ́wọ́ àwọn kẹtì yẹn lè fi yọ rẹ̀ tó lè fi bọ́ ibi tó lè fún bẹ́sìn jẹ́ mọ́ lọ́wọ́. àbáwọ̀ àbúrò mọ́mọ́ ni kọ́ọ̀lá ó kú ọ̀tọ̀ bùnú àmì ó ní àbáwọ̀ ó kú ọ̀tọ̀ bùnú àmì kọ́lọ̀ bá ayé nígbà wọn náà. wọ́n lọ bá nẹ́bì onígbóntì yà rọ̀ sí ìlànà onímọ̀ lọ mọ́lì nàjàd ọmọ ilẹ̀ ẹ̀bẹ̀ lè gbàlá túbọ̀ lọ́nà ìgbàlá wà báwa ká ọ̀rọ̀ pé kíní kan ní ìgbàlá ó ní bọ́lá dídọ́ ọ̀nà ọ̀là àlejò ní ọ̀nà ọ̀là tó bá fẹ́ là lẹ́gbàá tó ti sin náà wò òdodo. Kọ́ọ̀lù àlejò ní ọ̀nà ọbẹ̀ náà bí ọ̀nlẹ̀ àlẹ́sà lìsàánà ahọ́n rẹ̀ rí kó tí kó ní kápá lórí ahọ́n rẹ̀. rí kẹ́kẹ́rẹ́ rí kó ní kápá lórí ahọ́n rẹ̀. àbá wọn ní ẹyin lóhùn wọn ti bọ́lẹ̀ kò sí kó máa wò. máa sọ tí ọmọ jáde lẹ́nu rẹ̀. ọ̀kan náà wà bá wọ́n ní ọ̀rọ̀ atúnlẹ̀bi wé ọ̀fà kọ́lá ti jáde kó nù ọrùn ni o tọ́lá ti pa bá ti jáde kó nù ọrùn ibi tó bá lọ bá yálà ibi tó ọ̀fẹ́ lọ́ba ni yálà ibi tó ọ̀fẹ́ lọ́ba ni lọ́mọ yìí pé títí ń lọ o lè dá padà tó kọ́mọ̀ o. wọ́n máa ń sọ wá sí àwọn ọba kan lẹ́yìn oko òwú tí ìdí tó lè fi àpàrà lókù àwọn ọ̀bà tí ń jẹ́ ọjọ́ mọ́ta wọ́n sá ń lọ sí lọ náà bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọwọ́ ti sọ láì tó àti lọ ọlọ náà lò kọ̀bá lọ bá kíláàsì lé lé kọ̀bá lè lọ bá ẹnì kan tí ń lọ gẹ́gẹ́ rẹ̀ ìwọ náà lọ́wọ́ rẹ̀ fọ́n ti fò ìwọ lọ fẹ́ pa ẹ̀wọ́ kí mo fẹ́ pa náà tí ìwọ lọ fẹ́ pa mo kárí torí ìyẹlé ìjẹmọ́ wa kó kálukọ́ máa sọ ẹnu rẹ̀ bí ọ̀rọ̀ bí ọ

tún fi síbi ó tún fi ó tún fi kéde ó tún fi bọ́bíárì àbí ó tún fi bọ́bíárì èyí ó tún fi èyí náà ó tún fi kí ẹ̀ mọ́lẹ̀ tó kọ̀ bọ́dọ̀ jáde àmì wọn ọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó ọmọ ọ̀sọ̀ jẹ́ màmá níwọ̀n. ẹlẹ́ẹ̀kejì àrẹ́mìnú wà ní yáṣà àtàbẹ́yìí tó yé kí rí ọmọ àpá wọ́n wọ́n rẹ́ náà ọlọ́la àkọ́kọ́ òun làwọn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni kẹ́ni o jẹ́ kí lè rẹ̀ ọmọ gbà ọ́ máa sáré kùtùkù bí ìbá ẹ̀kọ́ bá jẹ́ bùkátà kọ́ ọbẹ̀ jáde àwọn bùkátà kọ́ ọbẹ̀ jáde rẹ̀ ni pé ọbẹ̀ náà ọ̀sìn náà ọlọ́mọgáàsì ọlọ́pìtẹ́ rẹ̀ tó ti jẹ tó ti mọ àìsàn pàmẹ́lẹ́kọ́ ọ̀nìyẹn àwọn ọ̀tún jáde wọ́n ń sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yàn máa wú ọ̀nà àlẹ́bìnrin sọ́ra yé kí lè rí ọmọ ọgbà ọ. ẹlẹ́kẹta wọ́n fi alakọ̀tì àti máa sunkún lórí àṣìṣe rẹ púpọ̀ bọ́lá ni wọ́n ti sunkún lórí àṣìṣe náà ti bá ìmọ̀tẹ́ lẹ́yìn ọmọ ìbànújẹ́ lórí ẹ̀. èyí tún máa rántí àwọn àṣìṣe àwọn ìwà téèyàn ń fi ọ̀dà kó tó máa wá yọ̀ kó tó máa wá yọ̀ lórí ẹ̀ bàbá tí wọ́n rántí àṣìṣe rẹ̀ ó jẹ́ kí wọ́n rọrùn ní pé ah báyìí lọ́wọ́ ilẹ̀ lọ ọlọ́run ṣàforíjì wa ó sì foríjì wa rẹ̀ ah àti ìṣàwọn àìdá bàbá tí wọ́n rántí ọmọ sọ̀tọ́ nínú ẹ̀mí bàbá tí wọ́n sọ̀tọ́ nínú ẹ̀mí yẹn ọmọ àtọ̀rọ̀ àforíjì ìyẹn ní òní jẹ́ kó lè máa lójú tẹnìkan tí òbí máa jẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ káàkiri yẹn gá ti tó ẹ níparí àbáwá wàhán bọ́nà mọ̀mẹ́tì ọ̀rọ̀ mọ́ hikima kan nínú hikima àwọn alìdáwù kò ní hakùn alàlẹ̀ àkílì hakùn alàlẹ̀ àkílì ilé ìta abẹ́ sọ yìí àbá sọ yìí pé dandan ni àbá sọ yìí pé ó tọ́ fún gbogbo ẹni tí náà ká ìdá ń bẹ lórí ẹ̀ á tẹ̀kú nàláwò àrùbáwò sàá kó ní wákàtí mẹ́rin kan kó ní àwọn àkókò mẹ́rin kan kó ní àwọn àkókò mẹ́rin kan yóò á sípò bí á lọ́pọ̀ tí òun náà mọ̀ bí kẹ́kì ara ẹ̀ wò tí ó fi máa bí iye ara rẹ̀ wò tí ó fi máa yẹ ẹ̀mí ara rẹ̀ wò tí ó wọ́n ti fún ìrẹ̀mí ara rẹ̀ lè ṣe mo ti ṣe mo ti yẹ kí n ṣe. ní àbálẹ̀ níyàn àsìkò náà nìyẹn o àkọ́kọ́ àsìkò nú ẹ̀ òní kó lásìkò kẹtẹ́ ọ̀dí yẹrẹ wò àkọ́kọ́ nìyẹn kí ẹ̀rọ lásìkò tó máa rí yẹrẹ o, pé ṣé ìṣẹ̀ṣẹ̀ yìí tó ti dára ẹ̀ àwọn ẹ̀dẹ́gbẹ̀mọ̀ ti kọjá ṣé èsì dára sí kí tó ní ẹ̀ fúlàní fún ọmọdé ṣe tí ẹ̀rọ adé bá ń ṣe yàn kò ní wéjì tẹ́ nìkan o kì í ṣe kò á ní tòkó ti àlẹ́ àyẹ̀ láì fi tẹ́ nìkan láì fi tẹ́ ní òtútù gẹ̀ẹ́ ẹlẹ́kẹ̀jì wà á àtàn yunifásitì bíi àrọ́bà ọgbọ́dọ̀ lásìkò bí ọmọdé bẹ̀rẹ̀ lọ́wọ́ ọba rẹ̀ ẹni tí wà ní sẹ́bọ̀ ọ̀nà ìfàdí sàdúà wọn náà gbọ́dọ̀ lásìkò bí ọmọ bẹ̀rẹ̀ lọ́wọ́ òkèrè bí ọmọ láyé òdìbò jáde kò sí ìgbàgbọ́ tó ti ṣe kọ́ ọ̀nù yàrá nulẹ̀ bákan bẹ̀rẹ̀ ọ̀nù lé ìdá àgbàdo pẹ̀lú kọ̀rọ̀ yàrá nulẹ̀ kéde kọ́ o wọn máa pè ọlọ́run o dúró lọ pé sùkúkè kọ́lá kó ti ọlọ́run sàánù mi nìkan náà lọ mà sọ́wọ́ kanáà bá kàkà ti ọlọ́run sàánù mi ṣàforíjì mi sàánù mi òun pè náà nì. bákan náà wọ́n sá àtọ̀n yọ́kànnù bí i ilẹ̀ ìkúránì yìí àsìkò kẹta ìyẹn gbọ́dọ̀ àsìkò kan tí yọ́n máa jòkó táwọn ọmọ ìyá ẹ̀ alẹ́dínà yọkùnrin náà òyìnbó náà sí àwọn tí wọ́n lè máa láì fi rẹ̀ fún tí wọ́n lè máa sọ eléyìí náà dáwọ́ sí àgbákò tààkò láwùjọ wa nìyí àdáwà ti jọ́ka tọ́wọ́ ti jó lórí níbi kan wọ́n ti rí fáwọn làwọn bẹ́ẹ̀ tán àwọn tí wọ́n wá pẹ̀lú wọn ìdí àwọn olódodo wọn ò nílé máa sọ bí sáà kù sí wọn wọ́n máa ń yìn wọn ni yàrá ẹ̀yẹ dájú àwọn tí wọ́n kó bá àjàmbá tí wọ́n jẹ́ nù. ìyẹn gbọ́dọ̀ láwọn ọmọ ìyá kan tí wọ́n bọ̀ láti lè máa sọ bí sáà kù sí wọn ni bó ṣe jẹ́ sí pé ẹjọ́ àbẹ olórí àbẹ tó bá jẹ́ onípò náà sọ̀rọ̀ òun náà gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ o kì í ṣe pé yóò sọ nípa tàbí. ẹni bá sọ fún náà òun náà gbọ́dọ̀ lè máa tà ní wájú máa sọ ìdíkọ́ ìdùnnú àlájú nílẹ̀. bákan náà níparí ọ̀sán àtọ́ni yóò lè bẹ́yìn náà náà sí wà bẹ́yìn náà sàwátì kì í ànẹ́tì wàdà. èyí gbọ́dọ̀ láwọn àsìkò kan tó ṣe rí pé ẹ̀mí àwọn nǹkan tí máa gbádùn kò ní fún tọwọ́ lẹ́sà sí yọrí ẹ̀mí máa gbádùn kó wọ́n sùn wọ́n lè bẹ́ẹ̀ lọ ẹ̀mí sọ pé lọ́sùn mọ̀pá lè tiẹ̀ lọ́bẹ̀ náà ọbẹ̀ yẹn tiẹ̀ yẹra rẹ wò ẹ̀mí ni ọ̀rọ̀ wọ́n náà yẹra rẹ wò ronú nípa àtúnṣe ayé rẹ díẹ̀ ronú nípa ọ̀rọ̀ àti àmọ̀ díẹ̀. ní ìwà lè ní àwọn àkókò mẹ́rin nìyí wọ́n lè dọ́wọ́ lè máa ṣe bẹ́ẹ̀ wọ́n ní fàyínà bíi ábìbí sàáàdì áwùnà lẹ́wọ̀lá sàáàdì òkùrọ̀ eléyìí ọmọ àwọn lọ́wọ́ nínú àwọn àkókò rẹ̀ yókù eléyìí tó kù nùgbèsè ayé rẹ̀ ọlọ́wọ́ àbẹ̀ọ́ àbẹ̀ọ́lá agbára rẹ̀ àbẹ̀ọ́lá ògo rẹ̀ àbẹ̀bẹ̀ọ́ tẹ̀síìrì tọ́dọ̀ ní bọ́lọ̀ ní kápádé kápádé ọlọ́run àá ti kọ́lé ní báyìí ìrẹ́ ọlọ́run àwọn tá a bẹ́ẹ̀ di kọ́nà ló tún járe lẹ́ni o lẹ́kùn ọlọ́run mẹ́jì kan rí lẹ́ni lẹ́yìn wa o abẹ́rẹ́ ìrẹ́ ọlọ́run mẹ́jì kan wá rí lẹ́yìn wa o wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim